Ọba Adéyẹyẹ kú àlejò. Adébọ́lá Adélèké sọ ti náà dúpẹ́ lọ́wọ́ bàbá. Ásídẹ́ǹtì náà ní ọgbà láti tí wọ́n pẹ̀lú ẹ̀rí láyé. Ẹ́tíráìsì ẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ bàbá. Adéyẹyẹ ò ní tètè. Ọ̀dọ̀ wọn yí o, ọdún mẹ́jọ ní ó lò. Adébọ́lá gbogbo ẹni tí ó sọ bíi re ẹ bá kọ́ ẹ lọ wàrà tó dá ní gbogbo ilé Ifẹ̀ ọdọọdà sí nìkan bí ike bí ike mo débẹ̀ mọtọ pẹpẹ òòlù sọgbọdà Adémọ́lá ọ̀rọ̀ ṣe ń sọ níbi ìtìlá àti nẹbà tó kù gbogbo ilẹ̀ mọ̀ pé mo rí báyìí ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Olúwa wọ́n pé ọdún kan àtọ̀sùn mẹ́rin lẹ́nìí ó dúpẹ́ lọ́ba yára mi lókè alọ́ léèwé ọmọ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yẹn bá ń tọrọ owó tí ọ̀bá tọ́mọ òfó ni à ń bọ̀ àtìyàwó àtọ́mọ àtẹ̀mí àtọ̀rẹ́ òní tẹ́lá nílẹ̀ adéyẹyẹ kábíyèsí mo dúpẹ́ mo mú oore adémọ́lá oore tó lè ṣe fún mi tó lè múnú mi dùn láyé bó fún mi ní ọdún bílíọ̀ sọ̀dí ìkẹ́ adétòkòbọ̀ ni ọba mi mú bí ike bí apá ti kú mi ọmọ ọlọ́lé ìwé mọ́ ti padà wálé torí ásídẹ́ǹtì ni fẹ́ǹtì ọmọ sílé ìwé ìdọ̀wálẹ̀ mi rè é. gbogbo ẹni tó sọ Bàbá bàbá Adélèké náà, tó sanwó wọ̀ ẹ́ kìíní, lé secondary grammar school gbé tó wọ́n lọ ó lé ní àkọ́kọ́ tọ́kọ́kọ́ lọ́mí kásánwó wọ̀hẹ́bì ẹ́tíẹ́rẹ́sì mọ́mì kan adéyẹyẹ ní sọgbọ́n pé lọ́rọ̀ àgbóńsẹ́ bẹ́ẹ̀ ni kò lè dá gbogbo ẹ̀ tí ó sorí rẹ́ ní ẹ̀ bá ń pariwo ọmọ ọlọ́dún mẹ́jọ. ọdún mẹ́jọ ló máa lò ìbáàlẹ̀. gbogbo olè ìfẹ́ lápapọ̀ wọ́n ní sọ pé yọ àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ rí olè yà mí lẹ́nu làìfàdà làìsàn bí ọba ṣe rí lọ́mọ́ rí yẹ́ẹ̀ ògúnkọrí kábíyèsí nítẹ̀yìnbó ògúnkọrí adémọlá adélékè kábíyèsí kí n yọ sọ pé olórí mi. dẹ́kùtì gómìnà ogún àlejò ó ti bẹ̀rẹ̀ látòrí alága káńsù ọ̀ọ́ bá lè jẹ́ lágbára olúwo ẹ̀kọ́ gbogbo olóòfẹ́.